kó múra sílẹ̀ tòní o kàǹkà náà òwe ìròyìn tí ń gorí afẹ́fẹ́ níbi tá a ti máa ń mú àwọn ìròyìn tó jọjú àwọn ìròyìn tó ṣe kàǹkà wá fún yín nínú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa lójoojúmọ́ eléyìí jẹ́ wípé ó ń bóde o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ìwé ìròyìn pọ̀ wájú wa lọ́rọ̀ tòní ìwé ìròyìn punch ń bẹ ìwé ìròyìn Vanguard ìwé ìròyìn New Telegraph àti ìwé ìròyìn The Guardian òun náà ni a sí ní mú àwọn tó ṣe kàǹkà wá fún ẹ̀yin aráalé nínú àwọn ìwé ìròyìn ọ̀hún owótú fm ni wọ́n ń pè bí one zero one owótú ìṣàwọ̀rọ̀ òdìgbò olómù junction ìṣàwọ̀ nílùú ìkòròdú òun la fi ìkàlẹ̀ síta àti ń dábí ẹ̀dùn tọ́lá sì ti ní kámọ̀ ọ̀rọ̀ bí òwe ọlátúndé ọlágbèjì orúkọ mi ń jẹ́ ẹjẹ́ abẹ́rẹ́ ìròyìn ọ̀hún láti inú òwe ìròyìn new telegraph láàárọ̀ ti tòní ìròyìn rèé onínú òwe ìròyìn new telegraph ni mo balẹ̀ sí níbi tí wọ́n ti tẹ́ pẹpẹ síbẹ̀ tí wọ́n sì kọ́ síbẹ̀ gẹ́gẹ́ bí àwọn àgbẹ̀ sọ wípé ilẹ̀ tí kò bá tójú ẹni ṣú o wọ́n ní òkùnkùn ẹ̀ a máa ṣòro rìn látàrí ọ̀rọ̀ kan tí wọ́n ní àwọn èèyàn ń gbépò yẹn lórí ẹ̀rọ ayélujára látàrí ẹni tó jẹ́ ààrẹ fún àwọn àjọ òṣìṣẹ́ ìyúnjó àjáèrò tí wọ́n ní pẹ̀lú àjọ DSS tí wọ́n ní wọn kó ń papọ̀ ní ọjọ́ Monday o àwọn arábìnrin àwọn arákùnrin ti wá sọ̀rọ̀ sókè wípé ẹ wò ó ṣe é tó ń gbépò yá ayélujára ni wípé ẹni tó jẹ́ Joe Ajaero ni wọ́n ní àwọn DSS fìwé pé ṣùgbọ́n tó jẹ́ wípé kò dá wọn lóhùn ní àkọ́kọ́ wọ́n ní pèsè kọ́rí eléyìí kọ́kọ́ lọ tú dànù náà torí pé irọ́ pátápátá tó jìnnà sóòótọ́ ni wọ́n ní báyìí ni ọ̀rọ̀ òun ṣe jẹ́ pé lẹ́yìn tó ti kú bí ọ̀sẹ̀ kan òun ni Joe Ajaero ti kọ́ lọ rèé bá tó jẹ́ ọ̀gá àgbà èèyàn mi o òun fẹ́ rin ìrìn àjò kan tí ó bá di ọjọ́ àìkú èèyàn ọjọ́ àìkú tó kọjá yìí tó ṣe pé ó ní ó ṣeé tó jẹ́ pé yóò di ọjọ́ ẹtì ìyẹn ọjọ́ ẹtì ọjọ́ kẹtàlá nínú oṣù kẹsàn-án tí ṣe ọ̀la yìí kí òun tó lè ṣe kíni kí òun tó lè sọ wípé òun ó wà nílé o ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ ẹ̀jẹ̀ àjọsọ báyìí wọ́n ní pé àjà èrò ló ṣe kọ́ lọ ṣe àbẹ̀wò sí wọn èyí wọ́n ní pé àwọn fún ní wákàtí méjìdínláàádọ́ta ìyẹn ọjọ́ méjì ni wọ́n ní pé wọ́n fòkó tó di pé wọ́n fi ìwé ọ̀hún ṣọwọ́ sí i tó ṣàlàyé fún wípé òun fẹ́ lọ síbi ìpàdé kan tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú àwọn àjọ òṣìṣẹ́ àgbáyé o ní orílẹ̀ United Kingdom lọ́hùn-ún bó wà lẹ́sìn rí eléyìí tẹ̀ ń gbé kò yẹnu wọ́n ní jo àjà èrò tí í ṣe ààrẹ àjọ òṣìṣẹ́ yìí kì í ṣe ẹni tó lè fọwọ́ padà òfin lójú bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ wípé ìwà àjáìrò òun ló mọ tó tọ́ àti tí kò tọ́ ìyẹn lábẹ́ òfin ilẹ̀ wa pariwo wípé àjáìrò ni wọ́n ní ẹ ń bẹ lára àwọn ìyẹn tí wọ́n pè ní watch list gẹ́gẹ́ bí àwọn ọ̀daràn tí wọ́n ní pé wọ́n fi ọwọ́ wọ́n fi ojú tí wọ́n fi ń wá láàrin ìlú ẹ lọ rẹ gbàgbé rẹ o jọ àjáìrò kì í ṣe wíyàn bẹ́ẹ̀ wọ́n lè jọ Sunday ló yẹ kó ṣe ìrìn àjò ọ̀hún kó tó di wípé wọ́n ní ó ṣe wọ́n rí àwọn ìdíwọ́ kan nípa bàálù ọkọ̀ apá tó yẹ kó gbé ló jẹ́ kó lọ ní ọjọ́ monday wọ́n ní ọjọ́ ọjẹ́ ọjọ́ monday yìí òun ni àwọn àjọ dss ni wọ́n ní kó lọ rí kó gírí mọ́ káì mọ́ o wọ́n ní ọjọ́ ajé ni àwọn àjọ dss ní lọ rí kó arákùnrin ọ̀hún ní pápá wọn ní pápákọ̀ òfurufú kan tí ń bẹ ní àbújá lọ́hùn-ún ibi tó ti fẹ́ fò kó gba òkè òkun ẹ̀ ẹ̀kúnrẹ́ ìròyìn ọ̀hún bẹ nínú ìwé ìròyìn New Telegraph láàárọ̀ kùtù lónìí níbi tí wọ́n ti sọ ọ́ di mímọ̀ pé àwọn àjọ òṣìṣẹ́ wọ́n ti sọ ọ́ di mímọ̀ o wípé ọ̀gá àwọn òṣìṣẹ́ ọ̀daràn bẹ́ẹ̀ ni àwọn àjọ DSS gangan òun ló fẹ́ da lórúkọ mọ́ ṣàpàtì nítorí wípé Gio Ajaero ó ti kọ́kọ́ wá bá wọn tẹ́lẹ̀ wípé òun ò ní sí ní òun fẹ́ràn ìrìn àjò ẹ̀kún ìròyìn òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ka ìyọ̀n ṣe ọ̀wọ́ wájú nínú ìwé ìròyìn punch ni mo balẹ̀ gùdẹ̀ sí láàárọ̀ kùtù lónìí níbi tí ìròyìn eléyìí náà tún ṣe bẹ́ẹ̀ tí ó tún jáde o látàrí ọmọ kan tí wọ́n ní wípé látàrí ọmọ kan tí wọ́n ní wípé wọ́n gba ẹ̀mí lẹ́nu rẹ̀ èèyàn ní ìpínlẹ̀ Kwara ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá èèyàn Victor Ọláìyá olóṣèlú ṣe àbẹ̀wò sí àwọn mọ̀lẹ́bí ọmọ ọ̀hún tí wọ́n porúkọ ọmọ ọ̀hún ní Kọ̀yú Ìṣọ̀lá o wọ́n ní ó jáde nínú ìwé ìròyìn tó yẹ kó ṣẹlẹ̀ ní ọjọ́ Wednesday tó kọjá yìí ni wọ́n ní pé ìkan nú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ni wọ́n gbé ìbọn fún ọmọ yìí tó sì ṣe bẹ́ẹ̀ tó dágbére fáyé àwọn ni pé àná òde yìí òun ni kọmíṣánná ọlọ́pàá lọ́dọ̀ rí ṣojú ọ̀gá àgbà yanyan ọlọ́pàá ìyún ẹgbẹ́ tó kún wọn ní gbọ́dọ̀ rí ṣojú ọ̀gá àwọn bẹ́ẹ̀ gbọ́dọ̀ rí ṣe ẹ̀lẹ́ bẹ́ẹ̀ sí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí wọn nígbà wọn dé ọ̀dọ̀ mọ̀lẹ́bí ni arákùnrin bá kẹnu bọ̀rọ̀ lórí wípé wo adúgbòdúgbòpẹ́ òkun lọ́wọ́ yín pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ yín papọ̀ pẹ̀lú ọlọ́pàá láti ìgbà tí ọ̀rọ̀ òun ti ṣẹlẹ̀ ó wá rí pé ẹran lòun fọwọ́ lù kì í ṣe egun o òun fọwọ́ sọ̀yà fún yín wípé iṣẹ́ rí gbogbo tó yẹ kí ẹ gbà gbogbo tó yẹ kí wọ́n ṣe tí ìjọba ò ṣe fún náà ni wọ́n ṣe látàrí ọmọ yín tí wọ́n rí pé ó di olóògbé bàbá ọmọ náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìyá ọmọ ọ̀hún sọ̀rọ̀ ilẹ̀kùn o wọ́n ní pé àwọn dúpẹ́ lọ́wọ́ yín ṣùgbọ́n nǹkan yẹn kan tí àwọn fẹ́ràn ni justice o ẹjọ́ fún ọmọ yìí ní justice torí pé ọ̀nà tí wọ́n gbà àti wọ́n fi gba ẹ̀mí lẹ́nu ọmọ ọ̀hún wọ́n lẹ́nà tó gbà fi gba ẹ̀mí lẹ́nu ọmọ ọ̀hún kì í ṣe ọ̀nà tó tọ́ wọ́n ní pé àwọn ọlọ́pàá náà ni wọ́n ṣe ìdádúró ọkọ̀ tí wọ́n yẹ̀ wọ́n pè yín stop and search wọ́n ní ibẹ̀ gangan náà ni ìbọn ti bá ọmọ yìí tí wọ́n fi gba ẹ̀mí lẹ́nu ọmọkùnrin yìí o wọ́n ní pé ìpele kejì ló wà èyí ní ND2 ni wọ́n pè é tí wọ́n ní pé ó sì ń ṣe nípa ìmọ̀ bí wọ́n ṣe ń fi àwọn iná dá àwọn àrà kankan electrical engineering òun ni wọ́n pe apá àbí tí ọmọ òun wà ẹ̀kúnrẹ́ròyìn òun náà bẹ nínú ìròyìn the punch láàárọ̀ kùtù lónìí kí máa padà bọ̀ sínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ ti tòní wọ́n ní pé ìròyìn mìíràn tún rèé tó jẹ́ wípé ó ṣe bẹ́ẹ̀ ó fẹ́ jọ àkọ́kọ́ tí mo kọ́ mú wá o níbi tí wọ́n ti sọ ọ́ di mímọ̀ wípé ìkan nínú àwọn tí wọ́n mọ sí fún tẹ̀dọ̀ ọ̀rọ̀ èèyàn lórí ayélujára ni wọ́n ní wípé ó ti ké gbàjarè bẹ́ẹ̀ ló sì sọ fún ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ èkó wípé lẹ́yìn ọdún kan tí wọ́n ní pé mohbad èèyàn ìlérí olúwa tí wọ́n ní alọ́ba o tí wọ́n ní pé ó ti jáde láyé ní ọ̀gbẹ́ni ibrahim kọ́lé oṣó ó wà ń sọ ọ́ di mímọ̀ èèyàn olóró kùtù lónìí wípé ẹ wo ṣẹ́ẹ́rin tó bá tọ́ báyìí òun náà ni ẹ̀jẹ̀ àṣetò ìkà tó bá tọ́ símú òun là látàrí nǹkan kan tí wọ́n ní pé wọ́n tún ń gbé pò yẹnu lórí ọ̀rọ̀ Mohbad ṣe Mohbad lẹ́yìn ìdúkú rẹ̀ tí ó sì lé ní ọdún kan o ó ní ṣe rí ẹ jẹ́ kí gbogbo ẹ jẹ́ kí gbogbo awuyewuye yìí ẹ jẹ́ kó lọlẹ̀ torí wípé kinní ọ̀hún tẹ́ ń sọ yìí gan a ò tí ì rí ojútùú ọ̀rọ̀ ọ̀hún torí wọ́n ní pé ikú tó pa ọmọ yìí kì í ṣe ikú kan tí ó ṣe bẹ́ẹ̀ tó lójútu ọ̀gbẹ́ni Ibrahim kọ́lé oṣooṣù máa ń sọ ọ́ di mọ́lọ́rọ̀ tòní pé wo ẹ jẹ́ kí òkú Mohbad ẹ jẹ́ kó lọ́ọ́ rèé sinmi ẹ jẹ́ kí ọlọ́rin fọwọ́rọ́gì ìgbàgbé látàrí gbogbo eléyìí tẹ̀ ń ṣe yí gan kò fẹ́ jẹ́ kí àlàáfíà kó wà nínú ẹbí arákùnrin òun kí gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ kiri orí ẹ̀rọ ayélujára ìyọ̀n blọ́gà ó ní wípé ẹ̀wẹ̀ lọ́ọ̀rẹ́ ní sùúrù o kẹ̀sì mọ́ tẹ́ gbé nípa ìròyìn Mohbad ó wà ara wọ́n sí ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Èkó pé wo ẹ dákun torí ọ̀dọ́ ẹ bá dá sí ọ̀rọ̀ yìí ẹ kí wọ́n lọ́ọ̀rẹ́ sí Mohbad tó ló jẹ́ nǹkan ìbànújẹ́ pẹ́ tó sì bani lọ́kàn jẹ́ dáadáa títí di àsìkò yìí wípé wọn ì tí ì sin ìdérí olúwa lọ́ba o èèyàn Mohbad ẹ jẹ́ kí wọ́n lọ rè sín kí ọmọ gbé sì pa síbi tí ó yẹ kí ó wà kí ègbé rẹ̀ gbé kí ègbé ó rẹ̀ gbé o ẹ jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìfẹ́ tó dánmọ́rán kó wà láàrin Joseph Alábá ṣe bàbá ọmọ náà pẹ̀lú Abọ́sẹ̀dé ìyá ọmọ náà pẹ̀lú ìyàwó rẹ̀ èèyàn òwò mi o ẹ bá wọn parí aáwọ̀ tí ń bẹ láàrin wọn kí gbogbo kó sì padà bọ̀ sípò òun ni arákùnrin ọ̀hún mú sẹ́nu kùtù lónìí wípé ẹ̀yin tẹ́ ń fi ọ̀rọ̀ ọ̀hún tẹ́ fi ń káṣà òtòrí afẹ́fẹ́ ẹ lọ́ọ̀rọ̀ yìí dẹ́kun rẹ o kẹ́jẹ́ kí ohun gbogbo kó mí ẹ jẹ́ kó gùn ó sinmi kó sì jẹ́ pé kò ní sí wàhálà kankan ní ìpínlẹ̀ Èkó mọ́ tàbí ní orílẹ̀-èdè Nàìjíríà látàrí wípé ẹ mọ̀ sọ wípé ikú Mohbad ló fa eléyìí ikú Mohbad ló fa eléyìí ẹ wo gbogbo là lórí tẹ̀gbẹ́ kò yẹnu yìí ẹ jẹ́ kó lọ rèé sinmi jẹ́ torí wípé ó tó gẹ́ báyìí òun náà ni wọ́n pè ọmọ léfì o ẹ wo Erika nínú òkòròyìn Vanguard láwọn kùtù lónìí tí wọ́n ti ní pé kẹ́ ẹ jogun omi lórí ọ̀dọ̀ Mohbad bí kàǹkà níwòlè ṣe ń ṣe bẹ́ẹ̀ tó nítorí wípé a máa fi eléyìí a máa fi ṣe ìlọ nínú ìwé ìròyìn punch òun náà ni eléyìí náà ni ó tún wà o látàrí arábìnrin kan rèé tí wọ́n ní wípé ó ti jí ọmọ kó kí ni tó fà á tó fi jí ọmọ kó wọ́n ní wípé ayálégbé ni wọ́n ní yóò ṣe bẹ̀rẹ̀ sí ní gba ilé òun lọ́dún kó owó oṣù mẹ́fà ní ẹgbẹ̀rún mẹ́fà lọ́nà oṣù mẹ́fà ni wọ́n ní pé ó kó wá fún ìkànnì àwọn tí wọ́n jẹ́ ayálégbé ń bẹ̀ o tó sọ pé òun bàbá wọn gbé fún ìgbà díẹ̀ òun ló mú kí wọ́n ké sí ìyẹn láńlọ́ọ̀dù pé wo ẹnìkan fẹ́ gbalé o ṣùgbọ́n ti kówó oṣù mẹ́fà wá láńlọ́ọ̀dù bá níṣẹ́ mọ́ ọ́n láwọn ọmọ ọ̀dọ́ dáadáa ẹgbẹ́lẹ́ fún láì gba rìsíìtì ṣùgbọ́n àṣẹyìnwá àṣẹyìnbọ̀ wọn nípa arábìnrin ti jí ọmọ méjì kó lọ nígbà tí wọ́n ní wípé ó bọ́ sí ẹ̀yìnkùlé níbi tí àwọn ènìyàn ti ń fọṣọ wọ́n ní pé ilé mẹ́ta ní bẹ nínú kọ́ńpáàdì ọ̀hún wọn ló bá wọ́n sẹ́ńkù lèbi táwọn èèyàn ti fẹ́ pé ah wọ́n mọ̀ rẹ̀ òun díẹ̀ nípò di aṣọ níbi pòun lóyún ni ló bá tọmọdún méjì pàtọmọdún mẹ́rin wọ́n máa láìkì ẹ̀yàn ọmọ ìkẹ́ bóò ní ìwà ẹja lọ yẹra nǹkan ní gbòòrò ayé làwọn ìbá tẹ̀lé wọn nìkan nú àwọn tí wọ́n jẹ́ alábàgbé àgbègbè ibo lẹ́ ń kó wọn lọ àǹtí wọn náà fẹ́ ra nǹkan ní bus stop ni àwọn ń bọ̀ ṣùgbọ́n káwọn tó fi wọ́n ti jí wọ́n ní pé ilé àwọn tí wọ́n rí wọn wọ́n ní ó kó àwọn ọmọ òun gun ọ̀kadà ṣùgbọ́n ọ̀kadà ọ̀hún náà ó jẹ ẹni mímọ̀ òun ló wa ọ̀kadà ọ̀hún ó dàgbọ́ lọ kó wọn lọ́wọ́ wọn ní ìbáraẹ̀ òun já wọn sí ṣùgbọ́n òun ò mọ ibi tí wọ́n padà wà lọ mọ́ wọn ni wọ́n ti wá àwọn ọmọ yìí títí di àsìkò yìí wọn ò tí ì rí wọn o tí àwọn òbí wọn náà sì sọ wípé ẹ wò ó ẹjẹ́ bá wọ ojútùú sí ojú ọ̀rọ̀ yìí torí wípé ọ̀rọ̀ ọ̀hún ó mà ti ń kàn án lóminú ọmọ ẹni kú wọn ni ẹ̀wọ̀n ó sàn ju ọmọ ẹ̀ nínú lọ ẹ wo ẹkúnrẹ́ rẹ̀ bẹ́ẹ̀ nígbòdò yìí punch lára kùtù lónìí ẹ̀ka bẹ́ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ohun àkàjẹ́rùn níbi láti máa gbà fi máa ṣe ìlọ lára kùtù lónìí adúpẹ́dúpẹ́ pé òkun lọ́wọ́ èèyàn tẹ̀ darapọ̀ mọ́ wa tájọ gbọ́ tó fi dùn ti gbẹgbẹ́ fi kọ́ sí náà ní tọwọ́ o ẹ pàdé wa láàrọ̀ la bẹ́ẹ̀ ti máa pàdé wa tí a bá tún mú kàǹkà ìyẹn ti inú òwe ìròyìn wá sí etí ìgbọ̀nyìn àǹfààní ń bẹ fún yẹn lórí tẹ̀lé lórí Facebook Òwútú FM lórí Instagram wa Òwútú FM lórí YouTube náà ń kọ Òwútú FM Lagos òun ni ẹ láǹfààní ìyẹn láti fi darapọ̀ mọ́ wa tí ẹ fi máa gbọ́ àwọn ìròyìn tó ṣe kàǹkà tí ẹ nílò láti gbọ́ láti ilé iṣẹ́ wa orúkọ lọ́wọ́ bọ́tìnì wa fún ti ti àárọ̀ kùtù lónìí yan bẹ̀lẹ̀ àgọ́dọ̀ pẹ̀lú wa ń bí ọ̀gá àgbà ilé iṣẹ́ wa yan Chief Miss Adejoke balógun òrèǹdé àwọn ni wọ́n bá wa gbé sókè tẹ̀fí láǹfààní láti máa lo ẹ pàdé ní àtẹnì kejì mi lọ́la kàkà inú òwe ìròyìn yóò ṣe tó máa gòrí afẹ́fẹ́ kò ní bàjẹ́ fún yín tiwa náà kò ní ta àmì ó dàbọ̀.